الحمد لله والسلام والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بسبب إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله سبحانه وتعالى أدعو الله سيدنا أجر وأنبي محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى حدث الله بكاره أتوا يا جيد ما لكبر مبارك أتوا العظيم أمر صلى الله عليه وسلم كنت في ذلك القيامة أبلغ الله السلام إن الله عزيز عالم عليه ومسك القرآن الله جميع الله الله سبحانه وتعالى أسأل ولي في أبار من سورة الإيمان láti àyà ẹ̀rẹ̀kọ́ ìlọ́gbọ̀n àti ìgbìyànjú ìṣàlá kí a parí sóra náà lórí. lánàá àtàlàyé àwọn ọlọ́kan ọ̀jọ̀kan nínú àwọn àmì ọlọ́run ọba àdìsọ́lá tí ọlọ́run ọba àdìsọ́lá fi hàn wá láti lè bá máa bí agbára ọlọ́run ọba àdìsọ́lá ti tó nínú ohun tó ní ṣe pẹ̀lú ìdẹ́dà sámà àti lẹ́lẹ̀ ní ọlọ́run bá nìkan láti tẹ méjèèjì ọ̀rọ̀ fún wa tí a fi ń jàǹfààní látara rẹ̀ ó jẹ́ pé eléyìí ó tún ní àmì fún wa láti lè ba ìgbà pé ọlọ́run ba ìjọlá òun náà ló lágbára lórí gbogbo nǹkan ó tún ní àmì fún wa láti lè ba ìmú ọlọ́run ba ìjọlá lọ́kàn tó so ká má pa nǹkan nípa ọlọ́run ba ìjọlá bákan náà ọ̀sọ̀rọ̀ ẹ̀kọ́ ra pé ọ̀rọ̀ ọlọ́run ba ìjọlá ọ̀rọ̀ tí ò lópin ni ọ̀rọ̀ tó pọ̀ tí ò sí kankan tó lè rọ kiri ka ọ̀rọ̀ náà ọba àdìjọ́ láàyè ní àwọn ọba àdìjọ́ láti sọ fún wa pé tá a bá mú owó yìí tí ń bẹ lórí lẹ́lẹ̀ tá a mú owó odò kábíyèsí kálàmù káwá mú owó odò kábíyèsí sàdáà rẹ̀ wá fi kọ gbólóhùn ọlọ́run ọba àdìjọ́ lákàlẹ̀. ọlọ́ọ̀bà àdìsọ́lá ní kọ́dà ká tún wá irú odò yẹn lọ́nà méje irú odò tí lórílẹ̀ ayé ká tún wá wá ìwé méje kún ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ọ̀rọ̀ àdìsọ́lá tán. òwélé yìí nínú àwọn àmì ni tí ń tọ́ka pé àdìsọ́lá ọba tó lágbára ọba tó wa àdìsọ́lá jẹ́ wa. ìdẹ́dà wa àti ìgbéwàdìjẹ tó bá ti jẹ́ òkúta ìfìyàmà ọlọ́run bá àdìjọlá ní kò ju bí ẹ̀mí kan ṣoṣo náà lọ ìpè òsín tó lé mbẹ́ tó rọrùn kọ́lọ́run bá àdìjọlá ní bó ti dá wa tó rọ ọlọ́run tó bákan náà òun náà ní ìgbédìde wa òun náà ní yóò rọ ọlọ́run tó bá jẹ́ òkúta ìfìyàmà ọlọ́run bá àdìjọlá wọn sọ fún wa síwájú. أعوذ بالله من الشيطان الرجيم ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير الله بارك الله فيك وقين ألم ترى إلى من هي الله بارك الله أوري أن الله يولد الليل في النهار ipe ọlọ́run bá òun náà òun ní kí ọ̀sán bọnú òru wọ̀nyí lè ju lẹ́yìn bákan òun náà ní máa kí ọ̀sán bọnú òru òun ní kí tó bá ti kí tán a rí pé ka máa tó bá tún kí ọ̀sán òru

òun náà ló ń tẹ́ oòrùn àtòtùpá òun náà ló ń tẹ́ àwọn méjèèjì ọ̀ ó tẹ́ àwọn méjèèjì ọ̀ débi pé kúlù yẹ́ di rí ìlà ajali mùsàmbà ìkíní kejì wọn àwọn méjèèjì wọn jọ rìn ní sámà wọn ò kí ni wọn ò sí kọlu ara wọn ṣùgbọ́n nírìn tí wọ́n lọ tí wọ́n bọ̀ yìí tí òun bá lọ ní irin òṣùpá tá à ń tó bí rìn òun náà láti ṣe kíni òun náà láti ta oṣù oṣù ojú ọ̀run ẹ̀rí àwọn tí wọ́n ń ta january february àwọn ń lo kíni àwọn ń lo oòrùn yíyípo oòrùn òun náà láti ṣe kíni lọ́dún ká sí wa àméjì wá ń lọ àméjì ń lọ láwòrán sámà tí wọ́n sì kíni tí wọ́n sì kọlu àwọn ọlọ́run àlejò ọlá ní lílọ tí wọ́n lọ tí wọ́n pọ̀ yìí lè ájẹ́ alẹ́ mọ̀sáàmà tó bá ti tó sásìkò àwọn méjì bá ti tó bí wọ́n ti ń lọ bí wọ́n ti ń bọ̀ òun ní ṣebí ni òun ní lágbára láti máa lọ láti máa bọ̀ bẹ́ẹ̀ máa ìyẹn túnmọ̀ bí alìbẹ̀ á máa dénú ní ọlọ́ọ̀bá àlejò lásán fún ánú tó là ní pé wà yíta ṣáàmù tó kù wìrọ̀ nígbà tó ọlọ́ọ̀bá àlejò lábá ní tó ká òun ẹ̀rì nígbà tí yẹn bá ká ẹni àbí tí yẹn bá ká sí wọn wà ká òun àtìkò tá à ń sọ yí gbogbo àwọn nǹkan tí ń bẹ ní sánmà ní àwọn àràwọ̀ àtòtùpá àti gbogbo ẹ̀ wọ́n wọ́pọ̀ wọ́n mọ̀ já jábọ́ mọ̀ kádà rọ̀ gbogbo àwọn eléyìí àpẹẹrẹ ní pé ọjọ́ ìgbéjà kìyà máa tó ni ṣùgbọ́n àgbòta wà yìí gbogbo ẹ̀ lọ létòlétò kò sí bẹ́ẹ̀ ilẹ̀ onímọ̀jọ́ kan ní kẹ́nìkan wá sọ pé eh ilẹ̀ sì mọ́ àti ṣùgbọ́n tó bá di pé ìjọ òbí dàbí àmọ́ tó bọ̀ nínú àwọn àpẹẹrẹ ńláńlá tàbí pé ìjọ òbí dàbí àmọ́ dé òun náà ní pé kí ni tùlú ṣáàmùdí ní màjèlébì ha ibi tó rùn bí wọ̀ ẹ́ òrùn wọ̀ níbùwọ̀ òrùn tó bá wá dàsìkò tí ó yẹ kó òrùn ó yọ ó sálùgbó máa retí òrùn tó bá yá lásìkò ó bá ṣe yóò bá yọ láti ìsinmi máa lásìkò yẹn àsìkò tí ọjọ́ ìgbéjà ti àmà ti bíi ti dé àsìkò yẹn òun náà lọ́wọ́ bá làwọn wà lẹ́yìn sọ́lá sọ fún tí bá tí bá ń gbà yẹn ọlọ́run lọ́wọ́ yẹn wá nítorí pé nǹkan àwọn ìdí wọn sọ fún nǹkan ti wá sẹ́ni ó ti wá dòdòdó ó dàbí ẹni tó fẹ́ ẹ á tilẹ̀ mú pa àníjẹ́ tẹ́lẹ̀ tán wọlé mọ́ níwọ̀n rò pé àdìgbò lámù tó dẹ̀ àdìgbò ní nígbà tó dé tó rí táwọn èèyàn ṣe kí ni àwọn tó tilẹ̀ fún kọ́kọ́ lébà ìdé ó bá dé pé ẹ̀dá pẹ̀lú ẹjẹ́ wọn wọlé sí ìwọlé mọ́ alágbà náà sílẹ̀ fún kalẹ̀ tó ọlọ́wọ́ bá àdékẹ́ ló tilẹ̀ fún tuntun bá ẹ́ nígbà tí òun bá ti ṣe kí ni tó rò bá ti yọ ìrìnṣẹ́ wọ̀ ẹ̀wà rí àtòrún àtọ̀sán yìí

ilé ẹ̀ máa fi kékeré tí ẹ̀ máa fi kọ́fà tí ẹ̀ máa fi gbà sí ara ẹni ilé ẹ̀ bá tún nìsí ẹni kan kálukú ó ti kékeré wọn kálukú wọlé lọ. àní ẹni kẹta ta lóòrù tí ẹ bá tó kó di túláàsì àwọn tá a máa rí lóòrù ta àwọn náà ti mọ̀ pé ẹ àwọn ọmọdé wo ti kékeré àwọn ọmọdé èso iṣẹ́ jẹ iṣẹ́ mu sílẹ̀ bá ti máa nìdí wọn kálukú sọ pé tọ́ ajáde lọ wọn kálukú wá jẹ mu lọ. a rí pé ìwá jẹ mu yìí kì í sábà bọ́ sóru kì í sábà bọ́ sálẹ̀ àyàfi tí ìrìnàjò bá káwa mọ́ bẹ́ẹ̀ tẹ́ bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún sí tẹ́ bá jẹ́ ọjà nígbà tó bá di kó ń wọ́ ọ̀rá ẹni ẹni pàápàá ìfúnmáṣe kí ni wọ́n ti máa ọlọ́run bá àdìsọ láti ọ̀sán ní ìgbà tó jẹ́ pé ìmọ́lẹ̀ rẹ̀ yóò mọ̀ sí kíni yóò mọ̀ sàǹfààní wa lọ́sàn-án ní ìsìn àbùkátà àti kátó rína òòkan so security yóò tún sí kíni yóò tún sáìtì lọ́sàn ẹni tí ó jẹ nǹkan ní àwọn ti rẹ̀ tó gbìyànjú ní ti láti tèmi ni láti sọ bí ìwà tó jẹ́ pé ọjọ́ ọjọ́ kọ́mọ̀sọ́ọ̀mù kọ́mọ̀sọ́ọ̀sán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n sàn gbìyànjú rẹ̀ ní àwọn náà òṣèlú ní ọ̀hún ṣe bí ẹ bá dé Saudi lápèjúwe tẹ bá dé Saudi ẹ máa nájà lẹ́yìn ìgbà tó bá kí ọjà ní ìgbẹ́ gan tó jẹ́ pé ìgbà tó máa tẹ̀sẹ̀ sílẹ̀kùn ọjà òun náà ní ìgbà tí mọ́tò ìgbà ń tó bọ̀ tẹ́ ẹ bá dé sókò balaji ní ní jẹ́dá tẹ́ ẹ bá débẹ̀ ní jẹ́dá sí èyí báyìí ẹ sì di lọ́dẹ̀ ìnírẹ̀ yẹ kí ló fà táwọn fi ṣe bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé wẹ́dà tí wọn kó ṣe bí wẹ́dà wọn ṣe lágbára kí láti máa rìn lọ́sàn-án kó rọrùn àwọn agbìyànjú láti ṣe gíní láti kéèjì ọjọ́ ohun tẹ́ ẹ bá lọ́sàn-án ní ìṣẹ́fà ẹni tó bá jáde lọ́sàn-án ẹ̀rí pé gbogbo títí ó dàbí ọkàlùkọ́ máa sùn tó bá ti di pé wọ́n ti fi tó bọ̀ ẹ̀rẹ̀ àsìkò yẹn ẹwà ìtàwé yóò tuta ẹwà lọ́jà ń gbà ní ẹwà ṣọ́ọ̀bù ẹmọ nájà ẹmọ wa gbé mọ̀ pé aago mẹ́ta lóru kò sí kankan kò sẹ́rù wọ́n kálukú ó ti kí ni yóò máa lọ lálàáfíà ìmọ̀ ọ̀pọ̀ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn náà ò rí twenty four hours káwá ní twenty four hours lọ́mọ ti jẹ́ jágo kò rọrùn kò látara pé bí wẹ́dà wọn ṣe kọ̀ nígbà wọn ṣe rí tó lágbára tí wọ́n ti mọ̀ pé igbá àwọn olè ká lájáde lásìkò yẹn o náà ló pàtó jẹ́ pé kí ni tó fi jẹ́ pé wọ́n á máa lo ọ̀sán wọn bí òru wọ́n sì máa lo òru bí ọ̀sán tò nínú àwọn àánú tọ́nà ọba àlejò aláṣẹ fún wa ni pé ó òru ní táàmà táàmà fi ṣe nígbà tí ní táàmà wọ̀ wọ́n nàárọ̀ àlejò alá iṣẹ́ mọ̀ fi wá jíjẹ iṣẹ́ mọ̀ fi wá nínú ọlọ́ọ̀bà àlejọ́lá wá ní àti oòrùn àtòtùpá tí wọ́n lọ sọ́ńgọ́ ìlà ajalin musamma ọlọ́ọ̀bà àlejọ́lá ní ó nígbà ọ̀ ìgbà yẹn ọlọ́ọ̀bà àlejọ́lá mọ̀ àmọ́ ìmọ̀ rẹ̀ pamọ́ tó ní kálùkù wa ànímọ̀ nípa rẹ̀ tásìkò rẹ̀ bá tó

nínú àwọn agbọ́rọ̀ ọlọ́run rí dáadíka bí anna Allaha huwa al-haq ọlọ́run bá àdíkẹ́ ọlá ní gbogbo àwọn nǹkan tó ń sọ fún wa lókè yìí nípa bí níṣẹ́ ń fi ọ̀sán bọ́ òru tí ń fi òru ọ̀sán ti tẹ òòrùn tó tẹ ẹ̀rọ fún wa tó tẹ òṣùpá ẹ̀rọ fún wa táwọn méjèèjì ń lọ wọn ò èyí tọ́ka fún wa pé ọlọ́run ọba àlejò ọlá òun nìkan ni ọba òdodo òdodo ọlọ́run kò sí ọba àlejò ọba tí ń bẹ ni ọba ọ̀kan ni ọba tó lágbára lórí gbogbo nǹkan òun náà ló dẹ̀dá òun náà ní ṣe áìsìkì ìjẹ ẹ̀kún fẹ́ dá ẹ̀yìn gbogbo òròyìn ọlọ́wọ́ bá àlejò ọlá tó bí òyìn ara rẹ̀ òdodo ni ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá òdodo ni àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá rán òdodo ni tíra tọ́lọ́wọ́ bá àlejò ọlá sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam òdodo ni gbogbo àwọn oúnjẹ ànẹ́bí sallallahu alaihi wasallam fún wa àti tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan kọ̀kọ̀ tí ó padà tẹ̀lẹ̀ tó fi díjọ́ ògbéjà lókè yá máa gbogbo ẹ̀ pátápátá òdodo ni ìjọ jẹ kódodo ni òun náà ní gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá hàn wá nínú tẹ́rẹ̀ wà á gbogbo àwọn nǹkan míì táwọn bá tí wọ́n ń papọ̀ mọ́lọ́wọ́n bá àlejò ọlá níbi ìjọsìn àbí wọ́n pa wọ́n pọ̀ mọ́lọ́wọ́n bá àlejò ọlá níbi ìgbáralé ẹni tí ń gbáralé lẹ́yìn ọlọ́wọ́n bá àlejò ọlá gbogbo tí ń irọ́ ni gbogbo tí ń ìbàjẹ́ ni ẹni tí ń forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n bá àlejò ọlá òun gan fún rẹ̀ tó bá dárò jinlẹ̀ ni yóò mọ̀ pé tóun ṣe yóò mọ̀ pé rọ́ ni ẹni tó lọ nù gbó ó wá lọ lè fẹ́ gbin òun náà ló fẹ́ gbin yẹn ó wá gbẹ́ léèrè lẹ́gbàá tó gbẹ́ léèrè tán òun náà tó tó wá gbé e kalẹ̀ ní tó wá ń pè nípa rẹ̀ tó tó wá ń dúpẹ́ fún un tó ẹ̀kọ́ bá lárò nílẹ̀ ní òun náà mọ̀ pé rọ lásán òun gbé lọ ẹgbẹ́ òun náà ló ti kíni òun náà ló máa ẹ̀ ó mọ èrè fúnra rẹ̀ òun náà ní tó wá ń ti kíni òun náà ní tó wá ni tó wá gbára léèyàn abụ lálìjẹ̀nú nítorí agbára àtẹ̀fí ń bẹ lọ́wọ́ òun náà mọ̀ tó bá lárò nílẹ̀ wípé èèyàn tó gbára léyìí èèyàn ohun ó di lásìkò kan tí ò sí àìsí ló bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó yá wọ́n bí òun náà tó bá yóò kò láyé yóò tó padà jáde kò láyé yìí àlejò ọlá ń pè wípé kò sí nǹkan míì máa pè lẹ́yìn àlejò ọlá àyàfi kí nǹkan yìí àyàfi kí nǹkan yóò jẹ́ bàjẹ́ tí ẹ̀ bá lárò ìpìlẹ̀ dáadáa ṣùgbọ́n kò sẹ́ni tí ó máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá àlejò ọlá àbẹ́ni tí ó máa ń ṣe tọ́lọ̀ ọba àlejò ọlá tí kó máa ń ṣe àyàfi kó jẹ́ pé kí ni àyàfi kí làákàyè ló ti nínú làákàyè ló kúrú ìrònú rẹ̀ oríṣìílẹ̀ ẹlọ́wọ́ àwọn tó máa ń lọlé àwọn adániṣe àwọn adáhunṣe àwọn tó máa ń lọlé àwọn ìyẹ̀míwò ẹ̀rí pé ìrònú ìdínà kò sínú ẹbí wọn kò sẹ́ńtì ò ti ní jẹ́ experience rẹ̀ tí wọ́n sọ wọn pé ìsọ̀rọ̀ yóò rí báyìí tó sì rí bẹ́ẹ̀ sàtọ́rọ̀ ló fi ẹkọ́ ronú pé à tẹ́lẹ̀ rí rí ẹ̀sìn yóò rí báyìí kò wá rí bẹ́ẹ̀ máa sẹ́ńtì pẹ̀lú ó tún wá sọ pé ah, àmọ́ ni ó tún ní omi táàtún gbà yóò wá ní bọ́ọ̀rọ̀ bí ọ̀nà bá kókè ẹ̀ tó bá kọlẹ̀ ó tún rí táàtún ìwọ̀n tí mọ́bí tó yẹ kó gbé kà láti bẹ̀rẹ̀ <clears throat> tí a fi kọ́ gbé gbàbì kan tí ò wá sí gíní tí ò wá kọ́ sójú ẹ̀ wọ́n náà tún rí ipé tó bá dé séèjì kan yóò wá sọ wọ́n pé èmi náà tún lọ sí gíní ní àwọn ju èmi náà lọ so bá gbogbo nǹkan míì táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́wọ́ bá àlejò ọlá àwọn nǹkan míì táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́wọ́ bá àlejò ọlá irọ́ ní bẹ́ẹ̀ ìbàjẹ́ ni kò sódodo ń bẹ́ wa anna Allaha huwal aliyyul kabir ìròyìn ọlọ́wọ́ bá àwọn ìròyìn rẹ̀ ga ọlọ́ọ̀bá àlékiọlá fi ìdáàtì yìí ní pàápàá rẹ̀ ọlọ́ọ̀bá àlékiọlá náà ọba tó ga ní tó jẹ́ pé kò sí nǹkan kan tó ga jù ọlọ́ọ̀bá àlékiọlá lọ arahmanu alal'arshi tawa ọlọ́ọ̀bá àlékiọlá ń bẹ lókè lókè alárajì rẹ̀ ní bá inú mẹ́kálìkìrì ọlọ́ọ̀bá àlékiọlá ò fara sí nǹkan kan nínú àwọn ẹ̀dá ẹ̀ kò sí ìgbàkan òun náà ni ọba tí nǹkan kan ò tó òun náà lọ́ba tó ní mọ́tòmọ́tò nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bá àdéjọ́ lábí orí kìlọ̀ fún ọmọ ènìyàn pé kájìnà sí mọ́tòmọ́tò wọ́n wá ń pé wọ́n lójú gbogbo yẹn lọ tó bá máa ìgbé àwọn gbogbo àwọn ilé ìlọ àbí kó máa ṣe nínú ṣegíní nínú ṣe sí ẹ̀ àbí kó máa sọ jáde nínú ọ̀rọ̀ rẹ̀ kó máa sọ̀rọ̀ gbéraga pé ó ju gbogbo èèyàn lọ irú àwọn bẹ́ẹ̀ àwọn tọ́lọ̀wọ̀n bá àdìjọ́lá máa bínú sí i ọlọ́wọ̀n bá àdìjọ́lá ní alámdárọ̀ ẹ̀tún wòye sí àwọn nǹkan tọ́lọ̀wọ̀n bá àdìjọ́lá ń pè wá sí àwọn nǹkan tá máa fojú ara wá rí ni wípé ẹ̀yin náà fojú yín ẹ fi wò pé ẹ̀rí ni annal fulka ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ẹ̀rí ọkọ̀ ojú omi tẹ̀jìrí fílbà haribi ní ìmọ̀tìlá ọkọ̀ ojú omi tí wọ́n rìn lórí omi ọkọ̀ ojú omi rìn lórí omi bí ní ìmọ̀tìlá pẹ̀lú ìdẹ̀ra ọlọ́ọ̀bá àríkẹ́ọlá

anú ọlọ́run tí mo bá sọ fún yín pé kan ni wọ́n ṣe ẹ́ńjìnì nìkan ló wà bẹ́ẹ̀ igá kan ní kan ní gbogbo ẹ̀ pátápátá anú ọlọ́run ọba ni rẹ̀ náà ni jẹ́ kí ọkọ̀ omi àwọn kan wá ń rí àti ìkájú bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká máa fi ronú ni kásàtara ẹ̀ kálárò jinlẹ̀ nípa agbára ọlọ́run ọba àlékiọlá ọlọ́run ọba ní inú àwọn àpẹẹrẹ agbára ọlọ́run nínú àwọn àpẹẹrẹ agbára ọlọ́run tá a bá gbókúta tá a bá jù sínú omi yóò ti lọlẹ̀ tẹ bá wọ skéèlì òkúta bẹ́ẹ̀ sómi wọn ẹ ó lè wọ́n bá kéèjì lọ ẹ wọ ọkọ̀ omi àti gbogbo ní bẹ́ẹ̀nú ẹ̀ wọ́n sì wà lérí omi òsì ọlọ́run ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní látàrọ ọkọ̀jú omi lásán tẹ bá ní àwòjínlẹ̀ tẹ bá wò dáadáa ẹ máa rí pé àmì pọ̀ nípa agbára ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lèkúlè sọ́bárì ṣàkúr fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọlọ́pọ̀ sùúrù asọ́bár àwọn tí wọ́n bá máa ní sùúrù lórí ìjọsìn fọ́lọ́wọ́ba àlékẹ́ ọlá àwọn tí wọ́n ní sùúrù lórí ìdẹ̀ra tọ́lọ́wọ́ba àlékẹ́ ọlá ti fún wa àbájọ́ tọ́lọ́wọ́ba àlékẹ́ ọlá fi kàn wá irú àwọn tó bá ní sùúrù báyìí àwọn ni wọ́n mọ̀ ń dárò jinlẹ̀ tí wọ́n sì mọ̀ rí pé àpẹẹrẹ títóbi ọlọ́wọ́ba àlékẹ́ ọlá ń bẹ lárọ̀kọ̀ ju omi ṣàkúrù yóò máa jẹ́ àmì fún àwọn tí wọ́n bá máa dúpẹ́ orí tọ́lọ́wọ́ba àlékẹ́ ọlá ti fún wa ẹni tó bá yà aláìmọ̀ oore oore tọ́lọ̀ọba àlékẹ́ ọlá sékún kò ní rí oore ọlọ́ọba àlékẹ́ ọlá lórí ẹ̀mí ara rẹ̀ dépò pé wà rí lára ìdámì tọ́lọ̀ọba àlékẹ́ ọlá dá àkọ́kọ́ bí tẹ́yàn ti máa rí àmì agbára ọlọ́ọba àlékẹ́ ọlá òun náà ni lára èèyàn náà fúnra rẹ̀ tí wọ́n náà bá wúra rẹ̀ wọ́n náà máa rí àpẹẹrẹ pé ah ọlọ́run tóbi lára ara rẹ̀ tí bá ti rìn ní ẹ́ ti ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ń jọ ń boní tí wá wa àbí gbogbo àwọn eríkèríkè ara wa bá ti ń sùn tàbá sùn àrímọ̀dín lọ́mọ́ tó bá yá átùnségíní átùntají bá ti ń dàgbà sókè láti kékeré wọ́n bá bí wa wọ́n mọ̀ bá ti gbogbo nǹkan tó bá tún yá tó bá yá a máa fẹsẹ̀ lélẹ̀ tó bá yá a máa rìn tó bá yá a bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ tó bá yá a máa dàgbà díẹ̀díẹ̀ a máa di àgbékọ́rùn tó bá yá a kò lágbékọ́rùn roko tó bá yá ọmọ ènìyàn wá pé ẹ ogójì ọjọ́ àtà ilá balaga ṣúdáhù wà balaga arba'ina sanatahun qala rabbi awzini an ashkura ni'mataka allati an'amta وعلى والدي وأن أعمل صالحا ترضاه ọlọ́wọ́ bá rí kí ọlá ní ọmọ ènìyàn tó bá wá dàgbà yóò padà wá dé ibi tí ó ti di gíní yóò ti wá dé ẹ́ àṣújáhù yóò dé bí agbára tí ò ní ti gíní ọmọ ènìyàn ti lè jáde fún rẹ̀ kí wà kógójì ọdún tó bá kógójì ọdún ẹni tó bá lárò rí tó bá ní òrí tó lárò jílẹ̀ ìdí ó máa sọ náà ní pé ìrẹ̀ ọlọ́run

tó bá ti wá gbogbo yí ọjọ́ yẹn ẹ̀rí pé ọmọ ènìyàn ní tó kù nínú pèsè ayé rẹ̀ òun náà ni pé yóò máa dínkù ní onílékún má ọjọ́ yóò máa lékún yóò wá rí pé ìdẹ́dà wa yóò máa wá dínkù ní yóò Ramadan a agbábọ́ọ̀lù láàárọ̀ nígbà tó jẹ́ pé náà wẹ̀ àmọ́ fírì gan àsìkò yẹn ọlùdé ànílọ́lékéwù àwọn agbábọ́ọ̀lù láàárọ̀ tàbá ti jí lágo mẹ́sàn-án àlọ́bí dìnnà àwọn agbábọ́ọ̀lù pa títí títí bí ago méjìlá àwọn àdarí wálé àtúnwá tó wá di ẹ̀yìn alásàrì tàbá kàlásàrì tán àtúnlọ́bí dìnnà àtúnwá agbábọ́ọ̀lù pa títí bá àbá ń bọ̀ wálé òun náà nì ẹ̀dàkùn ta ló tó rẹ̀ kó jáwúrẹ̀ òun mẹ́lẹ̀ tí ẹ bá ti rìn díẹ̀ ní ti ẹ máa wọ pé so inú àwọn àmì ọlọ́run bá àdìkẹ́ ọlá ni inú àwọn agbára ọlọ́run àmọ̀ dípò ọlọ́run bá àdìkẹ́ ọlá ni wọ́n mọ́nú àmìlẹ́rù bá fún ní súnjọ́ rẹ̀ sábá fún ní ẹ̀mí gbógbóhùn

ẹni tí lè dìde tó lè sáré tó bá yá ẹmọ̀ tó bá rìn láti àyín dé gbèsè mẹ́ọ̀ à ó gbìyànjú nígbà tí tó fẹ̀rẹ̀ hàlẹ̀ ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní àmà jí ìkù ní ìdẹ̀dà ẹni tó bá ti dàgbà iná ló fàá tó jẹ́ pé bẹ́ẹ̀ bàgbàlagbà bá dàgbà débì kan yóò wá di kíni yóò wá dọ̀mọ̀lé yóò wá di pé àmà nù lóúnjẹ lẹ́yìn ìgbà tó ti jẹ́ gíní tó náà ti di ẹni tí ń wẹ̀ fúnra rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rí ó padà sí bó ti wà tẹ́lẹ̀ wọ́n ń wẹ̀ fún tẹ́lẹ̀ ní ìgbà wíyá ó lè wẹ̀ fúnra rẹ̀ ó lè ṣe nǹkan tó bá padà yá ẹ̀yìn yóò tún wá sí gíní tó tún nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ọba àríkíọlá dá ọlọ́ọba àríkíọlá ní inna fi dhalika la ayatin li kulli sabbarin àwọn tọ́lọ̀ọba àríkíọlá sàfún wa nínú àwọn agbára rẹ̀ àmì bẹ̀ẹ̀bẹ̀ fún wa fún gbogbo ẹni tó bá jẹ́ onísùúrù àtẹni tó bá

wọ́n máa bẹ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kí kọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá kó là wọn kọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá kó fi sọ rẹ̀ sọ àwọn káwọn fi dé èbúté ayọ̀ káwọn fi sọ kalẹ̀ wọ́n máa wá sọ kọ́lọ́wọ́ bá mina shakirin ọlọ́run tó bá ti sọ wa tó bá ti là wá táà bá mina shakirin kọ́lá ní ṣe kankan mímọ̀ ámàdúgbẹ́ fún ọ̀nà ọlọ́ọ̀bá àlejò ọlá ní sọ́mọ́ wà nínú odò yìí tí igi odò ń sì dìbò wọ́n tí ń bò wọ́n mọ́lẹ̀ dáru wọ́n ma wá pé ọlọ́wọ́n àlejò ọlá wọ́n wà nínú wọ́n ti wò ó pétọ̀ kò sí nǹkan kan wọ́n máa fi Allah wọn ò ní pe látà mọ́ wọn ò ní pe ọ̀zá mọ́ wọn ò ní máa pe gbogbo àwọn òsá wọn tí wọ́n pè lóríṣiríṣi dàáwó lọ́hà mọ̀kúlísì ìnàláhùdín wọ́n máa kí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá kọ́dà wọ́n máa ṣe àfọ̀mọ́ ẹ̀sìn náà wọ́n máa ṣe fọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá bàlámà náà jáhùn ìlàlìbàrù ọlọ́wọ́ ní tó bá ti wá là wọ́n tí wọ́n bá ti wá dé orí ọ̀dàn wọ́n ti kú lórí omi ẹ̀rí inú kíkéré látàyọmí ènìyàn o náà ni kó mọ̀ rùkọ́ ọlọ́run lórí olórí omi àmọ́ òní lórí lẹ́lẹ̀ ọlọ́run lórí ohun lórí òfurufú nígbà tó ń bàálù àwọn tó ń bá ti dé lẹ́lẹ̀ òun agbára kí lọ wá ní ọlọ́run bá lè kí ọlá ní tó ń bá ti wá là fàmílì ohun ọkọ̀tẹ́ sí ìbẹ̀nú àwọn ọmọ ènìyàn tó jẹ́ pé wọ́n máa sàṣe ètò níbi ìmọ̀ orí tọ́lọ̀ọba àríkẹ́ọlá ṣe fún wa wọn ní dúpẹ́ orí náà tó pọ́lọ̀ọba àríkẹ́ọlá wọ́n tún máa tẹ́ lọ́run wà máa yẹ́ jẹ́ àdúbí àyàtìnà ìlà kòlòkàtàrí ìtàkùn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá wá ní kò wá sẹ́ni tí ó máa ja tí ó máa tako àmì ọlọ́wọ̀ọba àríkẹ́ọlá

tó ọlọ́ọ̀bá àlekọ́lá ní àwọn tí wọ́n ń takò ayé ọlọ́ọ̀bá àlekọ́lá àwọn náà ní gàdáàbù àwọn náà ní àwọn tí wọ́n ya ọ̀dàlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti bọ́lọ̀ ń gbádéhùn tán wọ́n wá sí gíní wọ́n wá yẹ kán ya aláìmoore tọ́lọ́ọ̀bá àlekọ́lá pé oore tọ́lọ́ọ̀bá àlekọ́lá ṣe mú yín tó fi là yín kó nínú àárín omi tẹ́ẹ̀ bá wọ àwọn ọkọ̀ ojú omi tí máa travel láti kọ́ntì kan sí kọ́ntì kan tẹ́ bá wá dé àárín tí wá gúnkè lọ tí ẹ bá lókè níbi rúfù tó bá wọ̀ tún lọ omi ní nǹkan kan mímá omi ni tó bá wọ̀ sí omi ni tó bá wọ wájú tó bá wẹ̀yìn omi nìkan ló máa rí èyàn máa ronú pé tíkílì kan bá tẹ̀lẹ̀ yà nípọ̀ ó ti kárí nù tàbí bí ọkọ̀ bá lásìlẹ́ǹtì wọ́n lè ní ah, wọ́n láwọn kan yọ wọ́n gbìyàn lọ sídù àbí àmọ́tílé nǹkan bá tẹ̀lẹ̀ láàrin omi àbẹ́yàn bá lè wẹ̀jú ẹja lọ yóò wẹ̀jú òdìkú rí nígbàtí ẹ̀yàn bá ń tẹ̀lẹ̀ àjò láti Nàìjíríà lápẹ̀júwé ọkọ̀ ojú omi níwá lọ Saudi Arabia kọ́lá kí ẹ̀yàn wà láàrin omi ó jẹ́ pé láàrin ibi táwà ìrìsì káwà sọ pé ibi tí etí bèbè omi ibi láti jáde ká ló tóbi sóbi díà yìí

ọlọ́ọ̀bá àdíkọ́lá máa sọ pé ìtẹ́kùlọ́ ẹ́ yá yíwa lẹ́bí na ámànù tẹ́kùlọ́ ha wà kúrú ẹ̀yìn ọlọ́ọ̀bá ibi tí máa ti máa ń lo Allah pé ma sọ wọ́n ni àwọn wọ́n ti gba wọ́n ti wọ́n ọlọ́ọ̀bá ní ìyá ayọ́ tẹ́kù rọ̀ ọlọ́ọ̀bá àlejọ́lá rùbùbíyà rẹ̀ òun náà lọ́lọ́ọ̀bá àlejọ́lá fi pè wá tó jẹ́ pé kò sẹ́ni tó takò kọ́dà àwọn gẹ̀bẹ̀rí wàláyín sáàlítà àwọn mọ́n kàlákọ̀ sàmàwá ti wà látà ẹ̀kùrú nà lọ́wọ́ tẹ́ máa bí àwọn gẹ̀rẹ̀ tàló dásánà tàló dálẹ̀ ó ní àwọ́ wọ́n gbà pọ́lọ̀ ní ti àríkìkì wọ́n gbà pọ́lọ̀ ní ṣe jẹ́ ẹ̀mú wọ́n gbà pọ́lọ̀ ní ṣe gbogbo nǹkan àmọ́ bí tí wàhálà àwọn wà tí pọ́lẹ̀mù wà náà ó ní ẹbẹ̀rù ẹbẹ̀rù olúwa yín ọba tó jẹ́ kó náà ló dá yín ọba tó jẹ́ kó náà ló níkapá lórí yín òun náà ní ṣe áìsìkí ìjẹ ẹ̀mùkùn yín òun náà ló lè pa yín òun náà ní ó pè yín tó bá dìjọ́ ọ̀gbẹ́dà kìyàmà òun لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن ولده شيئا ọjọ́ ta ń sọ fún ìta ní kẹbẹ̀rù yìí òun náà ni ọjọ́ tó jẹ́ pé bàbá ẹ kò tẹ́sàn kan tí bàbá tó lè ṣe gíní a ní gbé ẹ̀san bàbá a ní gbé ìfọ́mọ bákanáà a ní gbé ẹ̀san ọmọ a ní gbé fún bàbá tó bá ti jọ́ta ń sọ yìí ọjọ́ tó jẹ́ pé oníkálùkù náà ni ó ṣe kí ni náà ni ó pẹ̀rù rẹ̀ ọjọ́ ìgbéjà kí á sọ fún wa wà látẹ̀ zero wa zero tún wí ọkọ̀ ẹ̀mí kan tó bá ẹ̀ kan kò ní bá kò ní bá ẹ̀ náà ni ó náà ni ó ẹ̀ ọjọ́ yìí ó náà lọ́nà ọba àlejò láró ìfún wa nínú àyà mi nínú alukur'an ó ní ọmọ yẹ̀fẹ́ ìrò ìmárùn mi láàfi ọjọ́ tọ́mọ ni ó máa sá fọ́mọ yẹ́ wà ummihi wà abi ọjọ́ tọ́mọ ni ó máa sá rẹ̀ kí ó máa sá bàbá rẹ̀ wa ọjọ́ tọ́mọ ni ó ìyàwó لكل مرئ منهم يومئذ شأن يغنيه ọlọ́ọ̀bá àríkẹ́ lálọ́jọ́ tàà sọ yìí gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan òun náà ni ó wà nínú tẹ́sí kan tí ó tó tí ó tó lẹ́rù tèmi tó mi lẹ́rù mọ́tì fún òun náà ló kálùkù eh bó ní ti bọ́ báyìí ọmọ òní rántí bàbá bàbá òní rántí ọmọ ìyàwó òní rántí ọkọ ọkọ ẹ̀gbọ́n ò ní rántí àbúrò kò sọ́mọ̀ yá oun kàrùkú o máa ṣe gíní yóò ti sàtàlà fẹ́mì ara rẹ̀ láàmà sáré jọta ń sọ yìí ọlọ́ọ̀bá àdíkọlá ní ẹbẹ̀rù ọjọ́ ń sọ yìí ọlọ́ọ̀bá àdíkọlá wá ní inna wa Allahi

ọmọ mi ò ní gbáwájúlé wọlé ẹ̀kùnlé tí ó ká sákò ní tí ó wà gbẹ́yìnlé ìtàwọn ìyàmá ti gbáwájúlé wọlé pẹ́tọ̀ ẹ̀yà káàdì ìdá ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlá ń fún alápẹẹrẹ bí ó ṣe jọ gbìdà kìyàmà ẹni tó bá fọwọ́ ti gbà tíra tiẹ̀ àbótẹ́ ìgbà irú wọn náà ni ó mọ̀ sí kíni ni ó mọ̀ sọ wa yìí àdéhùn ọlọ́wọ̀ bá àdékẹ́ ọlá pẹ̀lú pé dada bá ti dáadáa yóò wà dìjánà tó bá tí ọ̀gbé dàríkìyàmà àti àwọn àìlérí ìyà tọ́lọ̀wọ̀ bá àdékẹ́ ọlá ṣe pé àwọn nǹkan wọ́n wọ́n tó bá ti jẹ́ ọ̀gbé dàríkìyàmà látara pé òun tẹ̀ láti ọlọ́wọ̀ ni àdéhùn a máa yẹ̀ lọ́nà méjì omi ń bẹ tó yẹ pàwọn náà láti sábà bí ẹ àwọn aláàmọ́ yẹ ó máa máa ni omi ìsìn bẹ táà ní kápá lé lórí nítorí pọ́lọ̀ ọba àdìkọ́ láló lé kápá lórí wa àwọn àdé sàdéhùn ní ti pé ìṣàlá apàdé lọ́la ẹ̀yìn pọ́lọ̀ ọba àdìkọ́ ló ti yẹ pẹ̀lú nǹkan táà ní ní kápá lé lórí tó sáyẹ̀ náà ni ṣùgbọ́n bí wọ́n ti ń sàlàyé rẹ̀ fún wa nínú al-Qur'an bí ànábì sallallahu alaihi wasallam bóò náà ti sọ fún anú súnà ànábì ìpè ìpàdé tí òfin àti ìkàbá yóò ni túláàsì agbọ́dọ̀ tí gíní agbọ́dọ̀ gbà ni kí wá ní èjé kí èyàn gba ọ̀rọ̀ ọlọ́wọ́ ọlá gbọ́ ọlá ti pè wá sáké sí ẹ̀ ó ní fàlá ẹmọ́jẹ́ kílẹ̀ ayé kó tàn jẹba yín yòròyòrò ayé adùn ayé ádáadà ayé gbogbo àwọn nǹkan tá ń kó jọ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ẹmọ́jẹ́ ó tàn yín jẹ ẹlòmíì ó lówó ohun à ń tàn jẹ yóò mọ̀ wá rò tó bá ṣe lówó láyé yìí òun náà láti gíní ẹ̀ bá ṣe ní ìláyé náà láti lọ́rùn tálótọ́ mọ́ bẹ́ẹ̀ ẹlòmíì owó tó ipe òun lálàáfíà owó tó ní yóò máa tàn jẹ ipe ẹ̀mí òun ogun látara pé kíni látara kó ní dúkìá ọlọ́ọ̀bá àdékọ́lá ní ẹ má jẹ́ kí ilé ayé ẹ má jẹ́ ó tàn jẹ débi pé ẹ̀ní wá mọ̀ pé àdéhùn ọlọ́ọ̀bá àdékọ́lá òdodo ni ọlọ́ọ̀bá àdékọ́lá ní wala yaghurrannakum ọlọ́ọ̀bá àdékọ́lá ní ẹ kí al tani algarun òun náà ni àṣẹ̀tọ́ ẹni ma tàyà ẹmọ́jẹ́ kó fi ọlọ́run ẹmọ́jẹ́ ó fi ṣe gíní ẹmọ́jẹ́ ó fi tàyí láyẹ̀gbọ̀rọ̀ nàkùnbìlá tìtàní àmọ́ ọlọ́run tàyà ń gbà ní ma gbà tí ma ọlọ́run tàyà yóò sì ma fi ọkàn fìyàn lọ́kàn balẹ̀ lórí aláforíjì lọ́lọ́run ó sì máa jẹ́ ìṣòro kò sí ní kò bẹ́ẹ̀ ìdáni ó ti máa tàn án yóò tún wá máa sọ fún ọ pé mélòó mélòó ẹni tó mélòó ìwọ́ ti ṣe tí bá nàbí sọ́sìn ẹni tó pààyàn 99 fún wa ó wá pààyàn 99 ó wá dé ó wá lò fẹ́ túbá ó wá lọ̀lẹ́ bá fà kan àbáyẹn wá ní kò lè rí tó tún pẹ́ ní ó tún lè kí ni ó tún pọ́gọ́ọ̀mù tí ó pààyàn ìdáni mọ̀ sọ nínú ẹ̀mí yàn tọ́mẹ̀ni ó tún mọ wá rí àìrí ní pé kí ni tòun tó fúyẹ́ kí ni táwọn ẹ̀mí ẹmà ẹmà gbọ́rù ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀lẹ́nu àwọn tó máa jẹ́ gíní àtọ́ máa jálà ìdá ìgbà tẹ́bà ń sọ tíwá <laughs> tí lágbàjá wá ń kọ́ àti tẹ́ ọ̀nà òdá wọ́n náà fi ní ẹ̀tọ́ ìtẹ̀wọ̀n náà wọ́n náà fi gíní wọ́n náà fi lẹ̀ àìdá náà ní gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ pátápátá nínú gíní nínú agbo àìdá náà ọlọ́ọ̀bà àdìkọlá ní wà láyé gbóra ń nakún bí

Wa á nà àzábí huwa àzábí àlì tó wá sọ fún wọn wípé ìyà èmi ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá huwa àzábí òun náà ni ìyà ẹlẹ́tẹ̀ lérò méjèèjì náà ni ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá sáà ní ìrọ̀pá rẹ̀ fọ́kànbalẹ̀ ọlọ́run tẹ ọ àdìjọ́nà ọlọ́run bẹ́ẹ̀ kò sí jẹ́ omi ṣe èèyàn náà yóò kó síbẹ̀ ẹ̀ kí wọ́n wá ṣe eré ti sinú ọkàn ẹ̀ látara bẹ́ẹ̀ ọmọ ènìyàn yóò máa wá ti kí ni yóò máa wá gbà ọjọ́ ògbéjà kìí á wà ìmá àsìkò

nígbà tí jìbìrì rà lè sàlá nígbà tó wá bá nẹ́bí sọ̀lá wà lè sàlá ní wọ́n bèèrè àwọn bèèrè wà nẹ́bí àbẹ́ ti dàlú fún onípa islam islam rẹ̀ fún mi ní onípa iman ìjọba ìgbàgbọ́ ni fún mi ní onípa alisan ìjọba ní alisan ni ó wá sọ bá nẹ́bí pé àbírí ní alisa ìlà nẹ́bí sọ fún mi fún mi làbáyé kọjọ́ gbé dàlú ìyáàmà kílà nẹ́bí sọ fún anábì ní mọ̀tòlù àná fi àlà ó yé ànábì ó yé ẹni tí ń sọ̀rọ̀ àmọ́ kò yá àwọn tàbí nítorí pé ó ń wá ní ìwé èèyàn ni ànábì ká fún ọlẹ́sì pé màlùmọ̀tò ó lò á bí á lọ́wọ́ ìrìnà ẹni tí wọ́n bí nípa ọjọ́ ju ẹni tí ń bí lọ ṣé ìtumọ̀ ẹ̀ náà ni pé bí wọ́n jìbìrì ò ṣe máa bẹ́ẹ̀ lèmi ò wá sọ́bà níbi pé ọ̀dà tó bá nígbà ní ti في أن ترى الحبات العراة العادة رعاء الداع يتطولون في البنيان anábì wá fún ní ìrò pé ó dáa nínú àpẹẹta àmàrí òun náà ni pé gíní àtẹ́lìdà àmàtú rọ̀bátà òun náà ni kí ẹrú lóbìnrin kó ma bí olówó ẹ̀ nínú àwọn àpẹẹ ìjọ́ gbẹ̀dà kìí àmà ẹrú tó jẹ́ pẹ́rú ni ẹ̀yìnbáyá nígbà tí ẹ nítorí pé ẹni tó bí olówó ẹ̀ náà ló bí látara bẹ́ẹ̀ ìyá òun ti wá di kíni ó ti wá di ẹrú fún ọmọ tó bí anábì àwọn apẹ tí ó mọ̀ tẹ́lẹ̀ wà ń tara àwọn apẹrẹ òun náà ni pé ó padà máa rí àwọn tí wọn kìí wọ bàtà àwọn tó pé ríáàjá àwọn tó jẹ́gbọ́n máa jẹ ẹran ni yàtàtọ́ wà lúnà fìlìbùnìyàn àwọn ni wọ́n ma wá kọ́lé tó ga wọ́n ma wá kọ́lé tó ga rororo nínú àwọn àpẹẹrẹ ọjọ́ ìpìlà sí àmàni ẹ́ àwọn tí wò káyé kú tẹ́lẹ̀ àbáwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ nípìnlẹ̀ dáàmà sọ pé ó jogún owó ó jogún dúkìá ni ẹ wà rí pé owó nǹkan dé ni yóò wá ni yóò wá sí kí ní lágbájá tẹ bá ní ta ni bàbá

tó jẹ́ pé ẹ̀sùnjò òun yẹ yóò wà ní kíni ó wà láwòrán sánmà ìbẹ̀rù tí wọ́n ti kíni òní wá ń omi tó jù wá wálẹ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá ní òun náà ló wúrọ̀ jù ìtumọ̀ ìná ní bí ọlọ́ọ̀bà àlejọ́lá ló nímọ̀ nípa kí nípa sọ òjò tí irú òjò tí ó rọ̀ ojú àǹfààní ni tójò tó jẹ́ pé tó bá rọ̀ sí irúgbìn tí irúgbìn ẹ tí ó jẹ́ tí ó segin ni tí ó sèso dáadáa ní gbogbo àwọn nǹkan tó rọ̀ papọ̀ mọ́ òjò yìí ọlọ́ọ̀bà ma o 100%

tẹ́lọ́wà tí ó tọ́ta wọ́n máa ẹgbẹ́ méjì lọ́wà ní àbí mẹ́ta tọ́bá tí ó tọ́ta ní wọ́n mọ̀ bẹ́ẹ̀ ọ̀kan ní tọ́bá tí ó tọ́ta ní wọ́n mọ̀ kọkùnrin ní àbóbìnrin ni ọlọ́ọ̀bà àdíjọ́lá ní wà ní tí ó sọ fún wa pé ọmọdé ẹgbẹ́ bí pé ọmọ eléri ire ní àbọ́mọ eléri ibú ní èbò ti dé àbí tó tẹ̀wá sọ fún wa pé irú ọmọ yìí yóò padà wá kágun ìgbésí ayé rẹ nínú àlùjánnà àbí náà yóò kọgbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ náà ló tẹ̀lẹ̀ nínú kíni nínú ilé ọmọ ọlọ́run bá àlejò láti sàn lónìí màlúfà rẹ̀ ìdí wọ́n bí lónìí tí ó kù tí ó padà ìdí ẹgbẹ́ yóò kàn kí lásán ni ẹ̀ òun àti kó ó ti láyé tiẹ̀ náà ìdẹ́ pé yóò lọ àìmọye ọdún láyé gbogbo eléyìí ọlọ́ọ̀bà àdìjọ́lá onìkan ló ní máa nípa rẹ̀ wà máa tẹ́tìrì nínú ọdún máa dá tẹ́tìrì bùkádá ọlọ́ọ̀bà àdìjọ́lá wá ní ẹ̀mí kan kò sí ẹ̀mí kan tó mọ nǹkan tí ó ṣe lọ́la ẹ̀rí ìmọ̀tọ́lọ́ọ̀bà àdìjọ́lá sọ fún wa òun náà gbogbo wa àwọn kan tá a sọ afẹ́sẹ̀ ìjọba yìí wa ni afẹ́sì nǹkan báyìí lọ́la kìí ṣe pé a ní ìmọ̀ àmàdájú pé ìdí mo fẹ́ ṣe lọ́la yìí yóò tẹ̀lé mi mo wà ní ìkẹ́lẹ̀ kan ẹnìkan wá ń pè ẹnìkan wá sọ fún pé à orí bàbá tó ṣe sáńfà owó lẹ̀ fún alánà tó lọ́mọ nǹkan tó wà ní èkó tó lọ́mọ bá ara lẹ̀ wọn láti tó ṣe sáńfà lẹ̀ fún alálẹ̀ àná wọ́n ti bí àwọn ọmọjúmọ́ ẹ̀rù tòun náà ló pàtó jẹ́ pé ọmọ ènìyàn ó lè sọ pé ṣe nǹkan báyìí ọlọ́run fi kọ́ wa pé ẹ máa sọ pé kí ni insha Allah wàlá àtẹ̀kù lánàá ṣe yìí bá ìrìnzárí kàgádá ìlà ẹ̀ṣà Allah ẹ máa sọ bẹ́ẹ̀ fáàtà abáyẹn tó sọ bẹ́ẹ̀ tó ló dáhùn lójú báyìí à irú ẹni báwọn ẹ̀ ó ti kí ni ó ti bẹ́rù parí o pé nǹkan báyìí ló tẹ̀lé lọ́la irú àwọn tí wọ́n máa ń ṣe kí àwọn tí máa láwọn yẹ̀ káwó ogboro agbẹ́sìkà náà wò ni o ọmọ tẹ̀sí náà fún mọ́tà tẹ̀sí gbàdá

ọlọ́run wà lẹ́jọ́ láti kan ló ma ibi tẹ́ yóò sì gíní ibi tẹ́ yóò kú sí ẹlòmí yóò kú wọ́n rókú rẹ̀ wọ́n sí ẹlòmí yóò tiẹ̀ kú wọ́n tiẹ̀ ní rókú rẹ̀ àwọn ẹranko olùkó yóò jẹ́ ẹlòmí yóò kú sínú omi àwọn ẹja àwọn owó jẹ́ gbogbo ọ̀nà tí èèyàn bá wá gbà tí èèyàn bá fi kú èèyàn kú sójú omi ni èèyàn kú sí ilẹ̀ ẹlẹ́ ni èèyàn kú síbi tá

ìtumọ̀ ẹ̀ náà ni pé èèyàn ní kíni èèyàn ní kápá lórí ẹ̀ ó ní àkẹ́tì ṣùgbọ́n òjijì ọlọ́run tọ́lọ̀ sọ gbogbo ìkàbá yóò tẹ̀lé kó náà wà sọ fún àtọ́ màánù fún ọmọ kọ̀kọ́ ọlọ́run bá àdìsọ́lá ní máa ń sọ fún wa èyí tó wá sọ fún wa tí ò sọ fún àwọn ẹ̀ yóò máa jẹ́ àpẹẹrẹ pé kíni òjijì ọlọ́run wa ọlọ́run bá àdìsọ́lá ní ọlọ́run kan ló gbogbo nǹkan tó pamọ́ àti nǹkan tó hàn síta ní gbangba ọlọ́run bá àlejò ọlá nímà nípa rẹ̀ ìmọ̀ tó wá ní yìí ìmọ̀ tó àlejò ló mú wa fún wa ní ìwò rẹ̀ ni kàbí tó bá jẹ́ òkèdè àti àmà yóò tún wá sí kíni yóò tún wá fún wa ní ìwò rẹ̀ àwọn nǹkan tó mọ̀ sáàtì gbàtà wà láyé eléyìí òun náà ni àáyà tó parí sóràtù sóràtù Lukman tó jẹ́ pé ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá fi parí rẹ̀ fún wa òun náà ní kíni òun náà ní àwọn agbára ọlọ́run bá ìjọra tó jẹ́ pé ẹnìkan kì í bọ́lọ̀ kù ẹni tó bá bọ́lọ̀ kù irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣe kíni kò ní báyọ̀ ọlọ́pàá nípa díjọ́ gbé dàdí àmà ìmà ìmà kọ̀kọ̀ ẹni pé gbogbo ẹ̀fà pátá ìmà kọ̀kọ̀ náà ní sọ̀rọ̀ pa ìtì ń bẹ nínú aláboyún ìmà kọ̀kọ̀ ní ìdí ń bẹ ní òjò tí ó rọ̀ ìmọ̀ àkọ́kọ́ ni nípa ọjọ́ ọ̀gbẹ́dà ìfìyàmà ìmọ̀ àkọ́kọ́ ni ìtẹ́yìn ó ṣe lọ́la ìmọ̀ àkọ́kọ́ ni ibi tẹ́yìn ó kú sí ìmọ̀ àkọ́kọ́ ni gbogbo àwọn nǹkan yìí àwọn kan mára àwọn yìí ọlọ́run bá ló ní màá nípa rẹ̀ rẹ̀ ni sọ́rọ́tò lùkùnmáà òun ni ó parí sí abdullah ta'ala ìwọ̀nba tí a sọ yìí ìtọ́ba ti pẹ̀lú àánú ọlọ́wọ́ bá ní tọ́lá pẹ̀lú kò ń bẹ̀rẹ̀ mi ìtọ́ bá kù díẹ̀ káàtó mẹ́ kálọ̀ lè mọ̀ pé àtìṣe ọmọ ànábì ádámà ni àbẹ̀lọ́ ọba ní tọ́lá kí ọmọ sára ní kó wúlò fún wa kó ní kó sàǹfààní fún wa àbẹ̀lọ́ ọba ní tọ́lá yìí tá a gbọ́ yìí tẹ́yìn bá ti gbọ́ ẹ ní máa jẹ́ ìbálẹ́jọ́ fún yàtọ̀ bá ti gbọ́ òkúta àti àmà tẹ́yìn bá lò àbẹ̀lọ́ ọba ní tọ́lá yìí tá a gbọ́ yìí kó mọ́ sàtì àti Allah subhanahu wa ta'ala ìjọsìn wa nínú àwọn ọmọ bọ́ọ̀lù títà nílé yìí àbẹ̀lọ́ ọba ìṣòro tó ń tàn lẹ́nu wa sí kódékẹ́ mi wa kó yé ẹ̀yìn ọ̀gbọ́n ọwọ́ ajé ká gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà nàáyé àbẹ̀lọ́ ọba ìṣòro gbogbo àwọn tó kù nínú àwọn ọjọ́ tó bí àwọn ṣe ọlọ́mọdé sí akága ọlọ́mọdé àwọn alága alàlá ìlà àyọ̀wá alájọbí wọn àwọn ọ̀làlá láàrin ẹgbẹ́ méjì kò béèrè béèrè sí náà àbẹ̀kọ́ sí ìbéèrè mi àwọn náà ìbéèrè náà ẹ̀hẹ́ èyí ọ̀ya pété àná lẹ́yìn náà lẹ́tọ̀ kò ní mi. ìyàwó yìí ìyàwó àdàtúmọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣúná tí àwẹ̀ máa ń fún lóṣù máa wẹ̀ lọ lẹ́yìn ìgbà ẹni tó wá rẹ̀ àwọn ìwà kẹ̀kí ṣe ju ìgbóná àti ní ojú mẹ́wàá. ìyẹn ni ṣe láti ìfagbà mẹ́wàá ẹ̀ náà. àìbéèrè kan béèrè kákọ́ kábẹ̀ láti ìbéèrè eléyàn ìpè ẹni tó rẹ̀ obìnrin tí àgbẹ̀ àwọn obìnrin sábà pé tí ìbá sọ obìnrin tó wà ní oyún àwọn obìnrin tí ń tọmọ lọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ nǹkan àládà àwọn obìnrin tó ti kọjá àládà àwọn obìnrin tó ti bẹ̀rẹ̀ tó tó bá yẹlẹ ilé ìlú àwọn obìnrin sábà pé àwẹ̀ wá jẹ́ àwẹ̀ márùn láti ìwé fún ààrẹ ẹnu àwẹ̀ yẹn ó tó kọjá márùn tó fi pé mẹ́wàá wọ́n ti tẹ̀lé ilé ìfẹ́ àti tiẹ̀ láti ìgbà àlè ní kíni àlè àti tiẹ̀ wà tó ẹni ẹ̀ máa àti tiẹ̀ láti gbà wẹ̀ òun náà lè tiẹ̀ wà láti láyé má ẹni tó bá kú tó bá jẹ àwẹ̀ ẹ àwọn ẹbí rẹ̀ àwọn náà lọ́ọ́ fi kíni wọ́n wọ́n bá tó ti bẹ̀ẹ̀ di ọjọ́ tó ń bí tó ti gbàdúrà jẹ́ bí àárẹ̀ rẹ̀ àárẹ̀ sáà ní pípé kọ́lọ̀ tó lálàáfíà ni tó bá ti lálàáfíà òun náà ni ó ti kíni ẹ̀mí rẹ̀ tó jẹ́ òun náà ni ó ti kíni òun náà ni ó sàn án òun náà ni ó gbà padà ọ̀làwọ̀tàdá àdá tó ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè kàná tí wọ́n béèrè nípa pé àwọn máa ń lo àyà pé tọ́lọ̀ balẹ̀kẹ́ lọ́sọ̀ pé tó kọ́dà ká tún wá irú rẹ̀ méje ká tún ṣe kíni àbùkù lọ́wọ́ tòun náà lọ́wọ́ gbọ́rọ̀ débi pé ká hàn tún tó ọjọ́ pè ní àtìdáàbà ká kọ nǹkan bóyá síbi ara pákó àbí ká kọ síbi ara igbá àbí ká kọ síbi ara nǹkan múmi tó nínú àwọn kọ́tà máa kọ̀ ọ̀kẹ́ sínú yẹn tó ká kọ orúkọ ọlọ́wọ́ bá dìtọ́ láti bẹ̀ fún ẹ̀ tó bá jẹ́ aláàárẹ̀ láti ṣe kíni láti lè bá yí ìwòsàn so eléyìí a rí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tó jẹ́ pé onímọ̀ ti tó jẹ́ pé àlè ìsẹ́gínní àlè ọwọ́rọ̀ ìmọ̀ sẹ́yìn tí wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ láti ìsẹ́gínní láti ṣe òsàn pẹ̀lú àyà nínú àlùkò àn kápọ̀ fún ẹni tó ṣẹ́gínní fún ẹni tó rẹ̀ so nínú àwọn tí wọ́n lọ síbẹ̀ náà ni irú wọn ni mùjáyìdì wà tó jẹ́ ọmọ tí ó wù Abdullahi ibn Abbas rọ́bì ọ̀lá gẹ́gẹ́ náà ni àbáwa ibùdó ìfọyín alẹ́ ìrọ́mọ́tòlá àti ọ̀gáàdì mìíràn táwọn náà sàlàyé nípa pé òfin kan tó burú pé àyà rúkìá àyà tá a máa ń kà fún yẹn nígbà tí yẹn bá ti gíní nígbà tó bá rẹ̀ tá a fi ṣe rúkìá fún yẹn táwa kọ àyà yẹn ẹ̀ táwa ti gíní táwa kò fi fọ́ kẹ́ni ìwà ti gíní kò fi fún kò fi ṣe ìwòyìn ṣùgbọ́n kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí àkíyèsí wà òun náà ni pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nìsín sẹ́wọ̀n pé àwọn ọmọ táwọn sọ lásìkò yẹn ó ti yé wọn

yóò sì gíní yóò kẹ́ ìwọ̀n sí àwọn inú àwọn èyí nìsìn ẹ̀rí ọ̀tún bá tó wà nìsìn yóò tún ní gíní yóò tún ní gààrí wọ́n ní gààrí rẹ̀ tẹ́bìlò wọ́n yóò tún láti bí ẹ̀dàkùn tí ó pélé náà ní ìdí wọ́n sọ ẹ̀rí pé ó yàtọ̀ sí àwọn gédégé wọ́n ibi wọ́n bá dé wọ́n lè débi ọ̀rọ̀ hàn ẹlòmí ẹlòmí ó lè jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹran ẹranko kan bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ adìẹ ẹbá tó adìẹ ẹ̀jẹ̀ rẹ̀ àwọn àti gẹ́gẹ́ àfihàn kan yẹ wà tó jẹ́ pé náà ni wọ́n hàn wọ́n hàn sára wọ́n náà tí ó tí ó fi dú ẹran tí lè yìí náà omi sí bẹ tó jẹ́ pé omi bẹ tó jẹ́ pé wọ́n hàn ẹ̀yìn tó jẹ́ pé ibi ẹ̀gbìn nǹkan ẹ̀gbìn ló ti gíní òun náà ó tún kò papọ̀ mọ́ ìgbóró àwọn nǹkan yẹ ṣùgbọ́n tá bá wò ó ipe hàn tú ní hàn tú táwa mọ̀ ìyáǹtí lọ́dọ̀ bí wa yóò á rí bókè tí wọn táwọn ń sọ̀rọ̀ kíni ló lọ táwọn ń sọ̀rọ̀ ẹni wọn ti rúkìá fún sálẹ̀jẹ̀ ní kó ti la ẹgẹ́ tí wà ní ọwọ́ àwọn kò sí yìí ẹgẹ́ tí wà ẹlẹ́ẹ̀kejì inú tó tún wà bẹ́ẹ̀ òun náà ni pé àwọn àgbọ́ tó hàn nísìn àwọn gangan fúnra wọn ni wọ́n tún ṣe kíni ni wọ́n kírètì àwọn òǹkà ó wà hàn ní 4444 ó wà hàn ní 1111 so òǹkà yẹn gangan níbo la ṣe kíni níbo la ṣe òǹkà yẹn tọ́tẹ́ bá padà wá wádìí ó padà tó wá máa lọ́ǹkà ọmọ nǹkan míì wọ́n lè tún ní orúkọ rẹ̀ àti ìràwọ̀ rẹ̀ àti kíní kan wọ́n náà láàrín kíní wọ́n làwọn fi wọ́n ádàdì rẹ̀ àdẹ́wòmí túnà níbo ló ti máa ádàdì ó pẹ́ nìkan tó pé àti ìràwọ̀ rẹ̀ kó ló ti mọ̀ pẹ́ ní ìtẹ́nìkan kan níláwọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni tíráwọ̀ ti bẹ́

so ẹ̀rí pé nǹkan yẹn clear so àwọn tí wọ́n sọ wọ́n tí wọ́n sọ yé wọn ẹ̀ wọ́n sì mọ́ dédé òǹdí wọn kan yẹn tí ò takò tọ́lọ́ ọ̀gá àdìjọ́lá ada Allahu ta'ala a'lam ìtàbí parí ẹ̀ ó náà nípa àwọn létí ó sì padà púpọ̀ nípa zakatul fitri zaka sáàmà yọ so ọ̀rọ̀ yẹn ní gbogbo wa pátápátá ẹ̀ tó bá jẹ́ olórí tó jẹ́ kóun náà ní àwọn èèyàn ní sípọ́ jíjẹ fún wọn tó láti ní kọlọ̀ zaka tó fitiri tó láti kó dáa wáyé ní tó wọ́pọ̀ jù náà táwọn ọmọ fi yọ ẹ ní tó dáa jù tálẹ́ ló dáa jù náà ní ká fi bí ráìtì yọ òun náà ni ó yà á ní dídè fún tálíkà tá a fẹ́ fi dùn ún lọ́jọ́ òun so àmọ́ àwọn nǹkan tó kù náà ní àwọn nǹkan wóró kò sí láì fi bẹ́ẹ̀ wọ̀ ẹ̀ntàgbà rẹ̀ wá kájú ọkà bàbá lọ ẹ̀ntàgbà rẹ̀ kájú àgbàdo lọ ẹ̀ntàgbà rẹ̀ kájú jérò lọ ẹ̀ntàgbà rẹ̀ kájú mẹ́wàá àbáwọn nǹkan wóró tàgbà rẹ̀ kájú lọ so òun náà lè tẹ́kíní òun náà lè fi yọ tó gbogbo láti wá yọ múdù mẹ́rin òun náà ní lẹ́pẹ́ ní kọ̀ọ̀kan múdù mẹ́rin òun náà ní tọ́ ẹyẹ ọ̀kan wọ́n ti wá ṣe nǹkan yẹn ní kíní wọ́n ti ṣe ní kúkú yẹ fún wa ipe tá a bá lọ léwo agolo mílìkì ẹ̀ tá a bá wọ agolo mílìkì ti sí tó a rí pé fásitì kan ti kọ́ lọ́gbà kan pé bóyá twelve tó mistake le sixteen agolo sixteen òun náà ló ṣe déédéé múdù mẹ́rin ti so uh, gbogbo ọmọ tí máa bẹ lábẹ́ yẹn ayọ̀ ọ́dá àwọn onímọ̀ ní káyọ ìyàwó wa tí ń bẹ ní oyún náà ẹ́ káyọ tọmọ tí ń bẹ ní oyún náà ipé eléyìí náà nínú àwọn kata afẹ́ ni sábáwá yọ àwà lọ fún aláìní aláìní sáà fún onáà ìtorí pé àwátá ní dáàbì sọdún lọ́jọ́ yẹn tí ó tó alálẹ́ sí ìdáàrọ̀ ilé ọjọ́ kan tó tó tẹ́kù wọ́n ní káwà náà tó láti ríkà tẹ́kì ní àìsàkàtì ìpẹ̀tẹ̀rẹ̀ àsìkò láyọ̀ ayọ̀ àsìkò tó jẹ́ tó lọ́lá jù òun náà nígbà tí àlùbájà rí bá ti yọ láàárọ̀ ìjọ ọdún títí tí ó fi di síwájú kó tó di pé máa mú kírun tí ẹ bá yọ lẹ́gbà tó kírun tá kò yọ zakato sí ṣùgbọ́n àsìkò tó di lẹ́tọ̀ọ́ tí ẹ ti lè máa yọ òun náà nígbà tó bá kọ̀ làbọ̀ ìgbà ọlọ́dún kọ̀la àbọ̀túnla òun náà ìgbà táwẹ̀ bá di 29 tẹ̀míjọ́ táwẹ̀ bá di 29 nígbò ní báyìí a mọ̀ wó pẹ́tọ̀ inú so ìgbà yẹn èyàn ti lè ṣe kíni èyàn ti lè bẹ̀rẹ̀ sí yọ káyọ fún àwọn tálíkà eléyìí tó ṣe pàtàkì nínú àwọn kan tó ṣe pàtàkì náà ni pé nígbà wọ́n bá ti róṣù àbígbà tá bá ti gbà pé táàtì tó ń bá ti wọ̀ agbẹ̀yìn láti máa fi Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd àwọn àmọ́ ṣe títí tí wọ́n mọ́ fi dìde láti kí ọ̀rọ̀ tí wọ́n bá ti dìde sábẹ́ kí ìdí ó ti parí nù àwọn tó kékeré ìgbà tó parí sínú ohun èyí ti gbáàmù wákà ilé àtàn adùnmọ̀wí agbìyànjú káwẹ́ ìwẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn súnà nẹ́bí ni ká jẹ́dẹ̀ bídùn láàárọ̀ ànábì máa jẹ́dẹ̀ bídùn ní wítìrí márùn-ún mẹ́tẹ́ta méje síwájú bá nàbí tó lọ ẹ̀ ilé ìnàmì tí ṣe àìdọ̀ lọ́wọ́ wọn ní kò náà lọ kò ní kírun ni yóò kó dùn sẹ́gbẹ́ kan tó jẹ́ pé àwọn náà ó ti gíní àwọn náà ó wí nẹ́ẹ̀sì orí ọlọ́run bá ní kíọ́lá ti tẹ̀lé lọ́jọ́ tá à ń sọ yìí tó bákan náà àwọn kéékèèké ẹ lásìkò yìí àsìkò tí yẹn máa jẹ́wọ́ fún wọn ni láti gé gíní láti pé náà kọ́dún làwọn dé ẹ mọ̀ sí gbádùn jíjẹ gbádùn mímu kájẹ́ kó gbádùn láti gé gíní kó ṣeré tí ò ní takò ẹ̀sìn nínú àwọn nǹkan súnà àlẹ́ sọ̀lá wàlẹ́ òṣèlú tó gbà ní àyèrè ni abẹ́lẹ́ ọba kí ọmọ tí a mú ẹmí wa ọmọ tí a tẹ̀mí wa lẹ̀ wà lẹ́nu wa tàlàfíà ẹni tí ọmọ náà tó sojú wa ọwọ́ ajẹ́ bá ti ọ̀pọ̀lọpọ̀ wọn láyé ìlú àwọn àti ìpínlẹ̀ ọmọ tí a bá nìyí ní ìgbẹ̀yìn ọ̀gbọ́n náà wa lórí lẹ̀ ọlọ́wọ́ àti ìpínlẹ̀ ọmọ tí a gbogbo ìbájà wa aláàlá ìlọ́wọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك